kú kalẹ̀ lọ́mọdé àtàlàgbà ẹ máa kú kalẹ̀ takọtabo ìlú ẹ máa kú kalẹ̀ tonílé tàlejò ìlú ẹ máa kú kalẹ̀ o àyè fẹ́lẹ́ ti dé o kẹ́ẹ̀dìdí ẹ tẹ́wọ̀ gbàjọ ó yá. eré àsìkò àwọn tó nígbà ìlú wa tó ní àsìkò àwọn tó jẹ́ tiwa àwa dé o kẹ́ẹ̀bẹ̀rẹ̀ tẹ́wọ̀ gbàjọ. mo gbọ́ wípé. many, many, many people, many, many, many people, many, many, many people, many, many, many people, many, many, many, many people, many, many, many people, many, many, many people say. àdúrà tí mo gbà o. bàbá ti mú wọlé àṣẹ o. mo sì mọ̀ wípé máa gbèsè ayọ̀ o. èwe tàgbà ẹ wá bá mi jọ. ọlọ́láyé ló ní tèmi jọ. ọlọ́láyé mo bá ròde o. Chris ọmọ ṣógun ro ọkọ bíkì bíkì bíkì bébì bàbá princess ayọ̀mídé ẹ tọ́jú ọ̀làwálé mi ràwésù ọ̀rẹ́ súnkàn mi òye yẹmi ẹ tọ́jú ládì rọmọ ìyá sẹlẹ̀ tòkunbọ̀ ṣòdò ń kẹ́mi dà ọkọ ṣọ́ọ̀lì ṣọ́ọ̀lì ṣọ́ọ̀lì bébì ẹ tọ́jú rẹ̀ lẹ́lẹ́ ní Chicago ẹ bá mi tọ́jú jàmẹ́ nílùú London ọlọ́láyé ló ní tèmi mo bá ròde Mrs Anna Afọlábí yèyí àpèsè ọ̀la nílùú rẹ́dẹ́ ah, ọ̀rẹ́ tí máa ìrètí lórí Ṣadé ẹ bá mi tọ́jú Kẹ́hìndé bíbí la rí Kẹ́hìndé olówó orírọ̀kọ̀ wù mí ẹ bá mi tọ́jú táyé bíbí tọkọtaya Radéjì mi bàbá Ràdé Bísí tọ́jú màmá Dérónkẹ́. ẹ̀yàtọ̀ ẹ̀yàtọ̀ ẹ̀yàtọ̀ jọ. Mrs. Tafa Balógun aya IG. ẹ̀yàtọ̀ ẹ̀yàtọ̀ ẹ̀yàtọ̀ jọ. Mrs. Biola mi rò ní o lamẹ́ríkà o. ẹ̀yàtọ̀ ẹ̀yàtọ̀ ẹ̀yàtọ̀ jọ. ẹ̀gbọ́n mi Kọ́lá Fámúrewá kò lẹ̀ yàtọ̀ sí wọn. Veronica Radeyemi. ayamọba iye mo bá ròde. aláṣẹ prince wey nílùú greece aláṣẹ queen afrik nílùú greece o ìyá alájẹ tìlú greece màmá bíọ́lá Mama keyus oníjó fújì láre gbogbo broad members ẹ̀yà See you do what they follow me, I can never you to do dúpẹ́ dáre me. Papa God has me you the chop, I forgive me the ní rasa jọlọ́fù. Anybody we want take it from me, màá bá wọn jagidi go kung fu. I thank I thank you, thank you Jehovah, ẹ ṣe gan I sign I sign you to be my defender, Jokwa Gosi. I dey fine well well, ọ̀gá boss with God no dey fear. Òkú Jericho that's why me left. People they ask me the reason why they happy. I tell them say nah, Baba go make me happy because they give me everything we I need. They go put in part of what I do when it. gogi, agosigogi, Chukwu agosigogi. Nezia kisi pasali ni meri convertible makana Chukwu agosigogi. Nezia kisi tukulukwa na dichon makana Chukwu gogi, Ili Chukwu gogi, Ili Chukwu gogi. sifasale nimeri convertible maka na chukwu agọzigo gị n'ezie isi tukwulukwa na ili chukwu agọzigo ili chukwu agọzigo gị chukwu ili chukwu agọzigo Oh yeah. Oh yeah. Sing me, sing me, yeah, yeah. Maven. I said, baby girl, what's your name? Now love I just see for your eyes, so oh, yeah. Boss my brain, this your market, I want know the price, oh, yeah. And if you look my face, you go see I they look your behind, oh yeah. Now you're behind, oh yeah. Would you dance one time, baby, dance for me? Hold my hands, baby, dance for me. When you down, baby, run to me. I'll be your number one, call on me. Kiss me, kiss me, baby. Love me, love me, darling. Hold my hands, my baby. You're my sugar, sugar. kiss me. all over you like S-K-I-N. Digging deeper, digging deeper, I'm mining, our bodies are rhyming. All over you like environment, I am interested in having you pressed. It's Mrs. Amiri. Holla, you not baddest. Ring looking like I took it from a greedy rabbit. Minute, she got a whole lot of carrots. Got a whole lot of carrots. She got a whole lot of carrots. And I got it for you. Cause mo fẹ́ ká lọ kí dáadé o, ká tún lọ rí and we'll go straight away. And I'ma take you where you you you're the takeaway. Stop superstar, want to grace on top your You know I love you, scatter. Baby, tell me what you like, oh. I need to get it right, oh. I don't do like psycho. I you by my side. You take me back inside, yeah. We go sweet like, yeah. Cause I give you kids glass, chocolate. Cause mo fe ka lucky daddy, oh. I need to get it right, oh. Ká tún lọ rí màmí, oh. Ọlọ́run ti bá kúrò já mi, oh. Mi ò fẹ́ mọ fẹ́ Big Mario, oh. Mo fẹ́ ká lucky daddy, oh. Ká tún lọ mi o. Yàtúnú kì í máa mi o. Tí n bá kúrò já mi o. Tí bá kúrò já mi o. Mi ò fẹ́ mọ bẹ́bí báyìí o. Mi ò fẹ́ mọ bẹ́ẹ̀. Eh. Ọ̀gá Jojo. Jo, jo, jo. priests. We are holy nation, sitting in high places by the grace of Yahweh, Yahweh, Yahweh. Mimi nina katika ingasi katika ingasi nyingine. I say level don't change. My level don't change, oh. Our level don't change. All glory. Everyone needs a prayer. Everyone, everyone needs a prayer. Everyone needs a prayer. Everyone, everyone needs a prayer. Ek bere, ek bere, ek bere, ek bere, bere me bere, ek bere, bere me bere for me. I pray make your heart sweet, and I pray God open your way, and I pray make you succeed. Anyhow you be, you go proceed. I pray make you pass your exams, and I pray make you make more money. I pray make the sick to heal. Baba God go carry you climb the hill. Nobody fit stop you, eh? Cause Baba don't open the way. Them go try, them go try, them go fail. Cause Baba don't open the way. Promotion, you go get them. Good health, you go get them. Good wife, you go marry. And good husband, you go marry. Oh. Everyone needs a prayer. Everyone, everyone needs a prayer. Everyone needs a prayer. Everyone, everyone needs a prayer. Ik ben for me. Ben pray for me. Wee bit. help me play something. This time I pray for you, child. Now only blessings go they follow you. I Alubarika. You people get a visa to America. I'm better, better go they follow you. I pray for artists to they get hit oh. And I'm back to back, then go jam it too. Oh. I pray for safe delivery for pregnant women. Hey, eh, eh, hey, eh. hey. I can see you collecting the contract too. Oh. Hey, hey, hey. Even your haters go tell you you congrats too. And now they pray for more goods for run somewhere low. I still they pray for my country to better. Oh. Nobody feels stop the way. Eh. Cause Baba don't open the way. Them go try, them go try, them go fail. Cause Baba don't open the way. Promotion, you go get them. Good health, you go get them good wife, you go marry, and good husband, you go marry, oh. Everyone needs a prayer, everyone, everyone needs a prayer, everyone needs a prayer, everyone, everyone needs a prayer. Ekbere, ekbere, ekbere, ekbere, ekbere, ekbere, Adura. में पड़े pray for me growing stronger, stronger. Defeat is not my fate. Though I don't feel great at this moment, but no. idán lórí àgbàgbé àràbá bá àrà nínú àwọn ètò tó yáàyè bó jẹ́ tìròyìn tí ọlọ́rọ̀ à ń fi funfun bo dúdú lójú fúnra ẹni fresh one oh five point nine lọ́bẹ̀ ìdòmàrí gbádé fún fresh one oh five point nine akọgun láàrin àwọn ìkànnì yòókù. it's chilly. on the mix. ìrì ifá mú wíkà mọ́ mọ́ zẹ́ríkì ifá mi. Ifa muwada kalika Junior boy mo fa mi usi daika Ah I be the girl them sugar Ancestor Ah Mila Mila see Life na toxic sugar Ayé tí mo wá mi ò wá jẹ̀yà Mo ti ṣe rí bómi pẹ̀lú ra padà mo dẹ̀ ti fọwọ́ wẹwọ́ pẹ́ lágbàlagbà mo ní bàbá ti ṣèlérí pé mo máa débẹ̀ mo ti lọ mọ yín lọ́wọ́ ẹni mi ṣe máa lọ bẹ́ kọ́s mo ti fi èèyàn mi mọ̀ ṣọ́rọ̀ mo ti dá wọn lé ayé mo ti mọ̀yàn mọ̀yàn mo ti dá wọn lé ayé àní mo ti fèèyàn mímọ́ ṣọ̀rọ̀ṣọ̀rọ̀ mo ti dáwọ́ lé ayé mo ti mọ̀yàn mọ̀yàn mọ̀yàn mọ̀yàn mọ̀yàn mo ti dáwọ́ lé ayé yẹ́yẹ́. Mr. Jegede, we see nothing coming. n àwòrán fẹ́rẹ́ kò jarí kò ní fẹ́ kí ni jẹ. kátà lọ gbàṣàmọ̀ kúrò lọ́dọ̀ mi ṣùgbọ́n ègé ṣiṣẹ́ ń tẹ̀lé ẹni ò gbére agbègbè ẹni ò já agbọ́fẹ̀ ó yá ègé DJ bring it back again. èmi ọmọ mọ́ni mọ́ni mo ti mọ junior boy èmi ọmọ mọ́ni mọ́ni mo ti mọ GDS e èmi ọmọ mọ́ni mọ́ni mo mọ chance lawal èmi ọmọ mọ̀ọ́mọ̀ọ́yàn kó dẹ́ẹ̀dì kó dẹ́ẹ̀dì kó dẹ́ẹ̀dì. mo ti fi èèyàn mi mọ̀ ṣọ́rọ̀ mo ti dáwọ́ lé ayé mo ti mọ̀yàn mọ̀yàn mo ti dáwọ́ lé ayé àní mo ti bọ̀ pé ẹ̀yin tèmi pẹ́ fẹ́ kí ni ọba ìjọ ẹ̀yìn o. I dey hate you. Now loud video I dey hate you. I be the dende. Torí mo sì mọ̀ yàn mọ́ yàn. Mo jẹ́ ń bá dúdú. Kí mọ́ni mọ́ni yẹn. E. Mo mọ ṣínà pẹ̀lá. A ní mo ti mọ̀ yàn mọ́. Mo gbá ńlá family. Mo ti mọ̀ yàn mọ́ yàn. Tóyìn Kọ́ládé yúyú yẹ. Yeah ọmọ mọ́ni mọ́ni mo ti mọ gds èmi ọmọ mọ́ni mọ́ni mo ti mọ jọ́síláwá èmi ọmọ mọ́ni mọ́ni mo máa ló máa èmi ọmọ mọ́ni mọ́ni mo ti mọ dr drake èmi ọmọ mọ́ni mọ́ni mo ti mọ west coast èmi ọmọ mọ̀yọ̀mọ̀yọ̀ mo mọ mad fun bad boy anonymous ìjọba sí ìsù ìdè kádà èèyàn small doctor. Túndé mọ́. àwọn olè ayé ni mí sẹ́. ẹ̀yin tèmi àhẹ́lì o àhẹ́lì o. kìí sí ṣé wọ́n ló gbọ́dọ̀ mi ṣé wọ́n ló gbọ́dọ̀ mi ọmọ ayé tó gbọ́dọ̀ mi ó yẹ kó ti mọ sínẹ́jì kó dẹ́ẹ̀dì tó gbọ́dọ̀ mi ó ti mọ sínẹ́jì junior boy tó gbọ́dọ̀ mi ó ti mọ synergy that's lawal ọ̀ìmọ̀ synergy. Amma almishirinku kandan ku ce goro a Fresh 105.9 FM mukan kawo muku shirye-shirye da dama da rashin nuna kabilanci Fresh 105.9 FM Radio Mutane. amam da fun basananga ci zai eh? wasu na yawar wani bai ce wule obi a batobịa ga-enwe oh na mma eze gị jitaabụ m nwa ọbụla ebu ọ dị izi me na akụzi wita ba mmanya na ajaneti ụmụ asakpakpọ uwe m si m eze ka ego ma koleti maka na adị m edechọ nwoke nọ na oto koleti akwụrụ m duzu breki eluzu nwanne chọsọ m respekt ọ bụla ụmụaka m ga-akụgidetili ka nka bagudisa kpaka na ndanka nwanisa abịa konukofa nka syndrome before boy you before man before four shit well on my drop on you see back to back I go go watch your man He must go big boys and brush your man no do man no moment to take enough for boys you when I pray amen I love man again for all the drop up man oh gee when we never give a hug again I'm on the fumbas and I'm got you there go oh eh? oh what's in there what àwọn ṣọmọ olú ti ti dé bàríkà ẹ mọ̀ pé èyí bá olè ẹ I'm lálẹ́ kí máa flip a máa pa ẹni bí tán ti lè pa ẹsẹ̀ ògùn máa ń nìgẹ̀ nobody tó ti lè pa ẹni bí tábà ti lè kí ilẹ̀ ó ti lè ta ẹ máa lọ́rọ̀ gúgúrú mi pín ikọ̀ só ṣì lè ta. I come with my boot and I'm a tanker Kill everything all alone like a banker Christians, Muslims, deal with their ganker Everybody fucks with the bag, get them banger be everywhere like the Kinkos. Mine never scared, break a neck like I'm Pringles. 101.9 FM. already know what time it is, baby. Original rude boy, Mr. <laughs> Flavor. oh, yeah, yeah, yeah, yeah. Original Mr. Flavor. If I got you, I go chop you like carrot too. Oh. If I got you, I go chop you like banana. Baby, I go rock you. I go walk you like Rihanna. And if I catch you, you go feel in my paraga. Yeah, you don't tell when I don't define you. My baby, tell me where you there. You don't tell when I don't demand ya. I just wanna hold you tight. Now your body where they bust my brain. Burubia, wow, my baby, never me. Ah. My baby no dey tuapara. My baby no dey boya boya. Taking off full level na cookie collabo. I hope say you dey feel the tornado. My baby no dey tuapara. My baby no dey boya boya. Taking off full level na cookie collabo. I hope say you dey feel the tornado. If I catch you, I go chop you like parrot too. Oh. If I catch you. I go chop you like banana. I go walk you. I go walk you like Rihanna. And if I catch you, you go feel my paraga. She go suck, she be baby. na your body wey dey burst my brain sheri koko my baby chibe mia my baby no dey kuapara my baby no dey gbayagbaya taking no full ego na tuki kolabo i hope say you dey feel the tornado my baby no dey kuapara my baby no dey gbayagbaya taking no full ego na tuki kolabo i hope say you dey feel the tornado if i catch you. I go chop you like carrot If I catch you I go chop you like banana I go walk you I go walk you like Rihanna And if I catch you You go feel in my paraga African woman Whining for me, yeah Caribbean woman Whining for me, yeah

talk, This walk where we did no be local. From the time when I wake up, I dey hustle, hustle. in my bank I account to self wake up, I know. Say nothing if you stop me now. Uh. My God, you dey hold me down. Now I me, I know fish out, cause I'm gonna be alright. Uncle Suru, still got a long way to go. I know when you said you know, say not true. Gotta do what you gotta do, Suru. Lion

wanna become a big star. It's angels, it's Anything them like they talk, come me, oh. Olúwa bọ́lá It's the this Balaramaji bottom bele kiti ya nozo Balaramaji bottom bele shaking ya bottle Balaramaji bottom bele kissing my lips oh African baby boy imala Imalalunde African titi gal imala Imalalunde African baby boy imala oh Imalalunde Balaramaji bottom bele loving papingo Balana mighty bottom dele kitiya nozo Balana mighty bottom dele chekiya westo Balana mighty bottom dele kiti my nozo Balana mighty bottom dele kiti my nozo Yadiba chigiribo yadiba we we yadiba chigiribo yadiba we we yadiba chigiribo yadiba we we ọ̀wọ̀wọ̀ pọ̀súwè babingo pọ̀súwè dabalaya pọ̀súwè ọ̀láyà pọ̀súwè jẹjẹmọ̀tẹ pọ̀súwè all stars pọ̀súwè ọ̀wọ̀wọ̀ pọ̀súwè davalaya basue babingo basue davalaya basue babingo basue stadium hotel basue ọláyà basue victor basue abimbola basue austin basue naasio basue kirrrr blue boy yes Hero Pasue Ọláyà Pasue Dabalaya Pasue Babingo Pasue alaya, Pasue Stadium Hotel Pasue All Stars Pasue Victor Kan Pasue Oo Pasue Babingo Pasue Dabalaya Pasue Ọwọ́wọ́ Pasue Dabalaya Pasue Babingo Pasue Dabalaya pursue it ọ̀wọ̀ọ̀wọ̀ pursue it babingo pursue it babalaya pursue it ọláyà pursue stadium hotel pursue all stars. Oh. Lamborghini fit just steady. Alright, it's okay. Now I realize say time no day. Alright, it's okay. Baba mi okay. Do your grace. Alright, it's okay. Now I realize say time no day. Alright, it's okay. Baba mi okay. She go okay. Bashiri mi. Gbogbo sádàkà tí mo yàn jákòó àìjọ náà. Bashiri mi gbogbo nọ́fìlà tí mo yàn lẹ́kọ̀ọ́ di ìbáadà Bashiri mi gbogbo àwẹ̀ tí mo gbà lẹ́kọ̀ọ́ di ìtẹ́wọ́gbà sọtẹ́ all my family no go fit do without me sọtẹ́ all my problem go dey get remedy sọtẹ́ anything I touch go turn to gold sọtẹ́ everywhere I go I go run the show I go dey fowó ṣeré like King Solomon ma bọ́mọ̀ ṣeré like King Solomon I go popular pass popular jingo people go dey wonder why yeah, yeah. Nata di tingo. Àṣírí mi, bàṣírí mi. Jẹ́ kí calculator my money. Bàṣírí mi, bàṣírí mi. Jẹ́ kí machine calculate my money. Bàṣírí mi. Jẹ́ kí máa fi Bugatti fi ṣe ẹsẹ̀ rí o. Bàṣírí mi. Jẹ́ kí máa fi Lamborghini fi ṣe ẹsẹ̀ rí o. Alright, it's okay. Now I realize say time no dey. Alright. It's okay, Papa mi lókè, do your grace. Alright, it's okay. Now I realize it, I know day. Alright, it's okay, Papa mi lókè, she go okay. You don't promise me, say, anywhere I go, Baba, you cover me. Cover me. Anytime, anywhere, you be champion, competition are for free. supplement ìyẹn àwọn àkànṣe èròjà amárawà lálàáfíà pẹ̀lú ìwọ̀nba owó péréte tó o bá fi dókòwò pẹ̀lú wa òun la fi link yín pọ̀ mọ́ àwọn partners wa olókoòwò tí ó sọ yín di aláṣejèrè ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà là ń sanwó fún gbogbo àwọn tó ń bá wa dòwò pọ̀ ọ̀pọ̀ àwọn tó sì ti bá wa ṣe yóò ṣàlàyé fún yín pé ọ̀sẹ̀ mẹ́fà kì í pé nígbà míì tí no referral no sales no story láti darapọ̀ mọ́ wa yes bí sms sí zero eight zero ninety four ten twenty three thirty three lẹ́ẹ̀kan sí zero eight zero ninety four ten twenty three thirty three. Blossom Mastermind wà ní thirty two Ìdẹ̀ra street lẹ́yìn Stanbic Bank Niger West Challenge Ìbàdàn Blossom Mastermind ìdókòwò tó fini lọ́kàn balẹ̀. Áńgẹ́lì tó ń pèrè dà o. Àmọ̀ ṣe ìbẹ̀ lọ́rọ̀ o ẹ̀yin ọmọ ọlọ́run o. ó yẹ ká lọ onírìírí ìwà láàyè rẹ̀. bí ìtìgbani lọ́jọ́ wednesday fourteen thursday fifteen àti friday sixteen april the lord of hosts olúwa àwọn ọmọ ogun nípasẹ̀ ìwà láàyè rẹ̀ nínú ayé wòlíì fẹ́mi òní ti TAC mountain top prayer ministry. ó fẹ́ jẹ́rìí agbára rẹ̀ rẹ̀ agbára nínú ayé gbogbo èèyàn. mọ plantation tó wà lápáta láti máa pàdé o. wá wo bí olúwa ọlọ́run àwọn ọmọ ogun yóò ṣe máa bí ogun ọjọ́ pípa wo tìpìlẹ̀ tìpìlẹ̀. ẹ̀rí agbára ọlọ́run máa fara hàn láyé gbogbo ènìyàn. lábẹ́ ìfàmì òróyàn wòlíì máyàwá fẹ̀yì jì àwọn olórin ẹ̀mí ẹ̀sítọ́ palẹ̀mọ́ táíwò ògùn bíyì tolú ibi tó yẹ ọ̀pẹ̀yẹmí madi máyọ̀wá wà ní mọ plantation àpáta ìbàdàn olúwa àwọn ọmọ ogun dé ó fẹ́ gbé gbogbo èèyàn this is to inform the general general public that Tai Solarin College of Education, Omijebu, has commenced 2020-2021 admission exercise into degree programs in affiliation with Olabisi Onabanjo University in the following programs: business education, political science, mathematics, social studies, economics, computer science, and guidance and counseling. Candidates that score 180 and above in 2020 UTME can apply online via the college website www.degree.taske.edu.ng NCE programs are also available. For inquiries, call 080 34 07 69 87 080 55 84 07 66 and 080 96 75 35 23. Announcer Mrs. Bukola Makinde, Acting Registrar. Ọ̀run mímọ́ tí ó ṣe rere ọlọ́run ojú rere ọlọ́run divine favour christian church international invites the general public to a three-day fasting and prayer meeting holding on the first wednesday thursday and friday of every month with the theme divine favour ojúrere ọlọ́run ìpàdé àdúrà àti ọlọ́run yóò ti máa sọ ayé ẹnì kọ̀ọ̀kan dọ̀tun gbogbo ọjọ́rú ọjọ́bọ̀ àti ọjọ́ ẹtì tó bẹ̀rẹ̀ oṣù ni ó máa wáyé venue is cathedral christian church international ọlọ́run ṣògo akon road ìbàdàn àti gbogbo ẹ̀ka christian church international tó wà lágbègbè wa time is five pm to seven pm daily ministering is bishop deo oyelade the presiding bishop and other ministers of god favour mercy blessing healing deliverance salvation success. success and breakthrough are awaiting you. God bless you as you come. Announcer, Christian Church International. ìbàdàn kí ló ń ṣẹlẹ̀ ọ̀gá alátuntun bímọ ti dé pẹ̀lú àtúnṣe ọ̀tọ̀tọ̀ mẹ́rin lórí ọ̀rọ̀ ètò ìrìnnà nípínlẹ̀ ọ̀yọ́ ṣó jáfáfá ṣó fini lọ́kàn balẹ̀ ṣó dùn wò lójú ṣó wo orí òfanilápò ya bẹ́ẹ̀ lórí ẹ̀yin ará ìlú ìbàdàn ṣé bọ́dà yìí ti dé o. jẹ́ ìgbádùn ìdá ogójì nígbà tó bá ń gbé ṣé bọ́dà lóṣù yìí ìwọ kan dáńlódù ṣé bọ́dà app lórí play store rẹ láti jayé ọlọ́ba falafala káàkiri ìgboro. ṣé bọ́dà ṣé ọ̀kadà ìgbésí ayé ẹ̀dá láyé ńṣe ló dàbí igi ńlá igi àràbà tó pẹ̀ka ara ẹ̀ka pàtàkì ìrìn ẹ̀dá lọ́rọ̀ ìgbéyàwó àti mọ̀lẹ́bí níbo ni ìrìn ìgbéyàwó ti máa ń bẹ̀rẹ̀ náà irúfẹ́ àwọn nǹkan àmúyẹ̀wò la fi tó bíríkì ìpìlẹ̀ ìgbéyàwó bẹ́ẹ̀ ohun tó sì dáni lójú ni pé májẹ̀mú ọlọ́run létò ìgbéyàwó láti wá wá ojútùú sí gbogbo hílà hílo ọ̀rọ̀ ìfẹ́ ó ṣe darapọ̀ mọ́ ibùdó ìkẹ́kọ̀ọ́ kan àrà ọ̀tọ̀ School of Finishing Touches fún gbogbo singles lọ́kùnrin àti lóbìnrin tọ́jọ́ orí wọn ti kọjá ọdún méjì méjìdínlógún sókè màmá wa olúfúnkẹ́ adétúbẹ̀rù ni yóò máa fi ìmọ̀ ọlọ́run ṣèwòsàn fún gbogbo ọkàn tó ti fara gbọgbẹ́ lórí ọ̀rọ̀ ìgbéyàwó ọjọ́ kẹwàá oṣù kẹrin ọdún twenty twenty one lẹ́kọ́ kíkọ́ bẹ̀rẹ̀ ní pẹrẹu láti mu nínú omi ọgbọ́n fúnkẹ́ adétúbẹ̀rù school of finishing touches tètè forúkọ tiẹ̀ sílẹ̀ láti pàṣẹ sms tàbí whatsapp message sórí nọ́mbà zero eight zero two three two four two three eight nine zero eight zero two three two four two three eight nine tenth of April twenty twenty one lẹ́kọ́ kíkọ́ bẹ̀rẹ̀ kẹ́ má gbàgbé o see you there. bẹ́ẹ̀ òru ṣàràfàdì ni mo tún ti dé Fresh FM one oh five point nine náà ni òkìyín tó ń bẹ ní challenge nílé orin wọ́n lè kú àmójú bá oṣù ramadana ẹ̀mí wá ṣèkú kọlọ̀ lànà bí mọ́ ọmọ. ìlàlí àmà mọ̀ ìṣàlá ìlàlí àmà mọ̀ ìṣàlá àwa tá à ń tẹ̀lé tí òjíṣẹ́ ńlá iwájú làwọn máa lọ àwọn o láti sonígbọ̀wọ́ ọ̀kun òjọ̀kan àwọn ètò wa ní fresh fm one oh five point nine nínú oṣù ramadan ẹ yọjú sí alága ìgbìmọ̀.